أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم يحلفون على الكذب وهم يعلمون أحد الله لهم عذابا شديدا إنهم فاعلون ọpẹ́ fún ọba ọba tó láàrẹ́ ga ọba alágbára ọba aláàánú ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga tó tún ṣe rọrùn fún wa ní àtúntì tó ẹsẹ̀ jọ lónìí nítorí ìdí àti wá àti wá ẹ̀kọ́ láti mú kíra ọlọ́run ọba tó rẹ̀ já ọlọ́run rẹ̀ kọ̀ ọ́n bẹ̀rẹ̀ ọlọ́run kọ́ wọlé ayé tó gbèrè fún tó ṣe wá láǹfààní ọ̀kẹ́ wọ́n ni àwọn jamaa ti ń bẹ̀rẹ̀ ayé alákọ̀ọ́kọ́ ni jamaa tó mùsùlùmí jamaa olórí ire jamaa tàwa mùsùlùmí ọlọ́kọ̀jà tó rí jamaa ẹlẹ́ẹ̀kejì ni jamaa tó kò fáàrì jamaa àwọn akéwì jamaa ẹlẹ́ẹ̀kẹta. òun làwọn mùnáfìkì àwọn àfọ àwọn àbẹ̀wọ́n ní ọ̀pọ̀wá ìpìlẹ̀ álámì ọ̀pọ̀wá ìpò àlámì àwọn àfọ ìwà àti ìgbẹ̀láyé tí wọ́n jẹ mẹ́ta ọlọ́run ọba ọba tó láàrẹ kájú fẹ́ jẹ́ akẹ́kọ̀ọ́ nípa mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀pápá rẹ̀ òun náà lẹ́kùn ọ̀rọ̀ pẹ̀lú wípé sábà lọ wò bẹ̀rẹ̀ sóròtò lè bá kọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn ìran jàmọ́ mẹ́tẹ̀ẹ̀ta. alákọ̀ọ́kọ́ ni la mùsùlùmí sábà lọ wò àrígbé àyà mẹ́ta mímẹ́ àyà mẹ́rin àbí márùn lọ́rọ̀ sọ̀rọ̀ lẹ́yìn فأولئك àwọn ẹ̀yà làwọn tí wọ́n jèrè ọlọ́jà wà lára ọlọ́wọ́ abọ́sílẹ̀ wípé ọ̀rọ̀ àwọn ìdìbò ó ní iná ìdàgbé náà kápá gbogbo àwa òun àrà yìí àárẹ̀ ọ̀tá òun àmàlà àti kẹfẹ́ rí déédéé ní bó ṣe wà àti fún abó ṣe wà ní wọn ní gbàgbọ́. lórí kẹfọ́ sáàmà lọ́ọ̀rù àlá olóògùn ọlọ́run ní adíjí ọkàn tí wọ́n pa adí èdè wọn pa adí ìríran wọn pa àwọn èèyàn jẹ̀yà ó sọ ayà mi. ẹ̀yìn ìgbà yẹn ló tẹ̀sẹ̀ wá bọ́ síbi ọ̀rọ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta Bashiru sọ̀rọ̀ ẹ̀ ọ̀yá kó lẹ́gbẹ̀ẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ lọ́dún. àwọn ẹlẹ́ẹ̀kẹta yẹn ọlọ́wọ́ á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú wàmínà náà sì máa ń yà kó lò àmàlù. ọlọ́run níbẹ̀ nínú àwọn ènìyàn àwọn tí ó máa dìde àwọn ilé pé àwọn náà dọ́lọ́ ń dọ́ o àwọn jọjọ́ ọ̀kan ẹ̀ dọ́ o ọlọ́run ẹ mọ́jọ́ pẹ̀lú wọn o tó lè so gbàdó sáájọ́ mi àwọn nígbà tọ́lọ́ bọ́ wàá sọ̀rọ̀ wọn nítorí kálíbà àmọ́ bí aburú wọn ṣe tóbi tó àwọn alágàbàgbé àwọn àmúdánù ọ̀rọ̀ àwọn ọlọ́lọ́run wá fẹ́ sọ fún wa ń bí ọlọ́ni alámúsẹ́rọ̀ ìrẹ́wúnṣẹ́ ńlá sóòrí àbọ̀ òjìrí àbọ̀ ọ̀mà ní ìlàlẹ́bí ìnàkàwá láwọ́ kọ́wọ́ mọ́ àwọn tí wọ́n ń fẹ́ràn àwọn tàwáláwó kọ́wọ́mọ́ lọ́rẹ̀ sáàjọ́bí àwọn tó wá mú kọ́wọ́mọ́ lọ́rẹ̀ yẹn tàbí wá wù wọn wá wù lọ́tọ̀ kàtí àwọn àfá onígbà òsì abẹ́ ìdíjọ́ kókò lórí yìí tí àwọn mìíràn ọlọ́ni aláǹtarọ̀ ìlàlábínà tàwàláwó pàwọ́ mẹ́rin sọ́ọ̀ ti ma wọn tó ṣe wípé tí bá àgbàgbé ń tààtọ́ nípa rọ̀ á nítorí ìgbẹ̀ta tààgbàgbé ló parí mo jẹ́ ní ìwà àwọn tó ṣe wípé tàwàláwó pàwọ́ mẹ́rin ọkọ̀ bíbà lọ́rùn àdáyéhìn àwọn tọ́lọ̀ ń ju bínú sí làwọn mú lọ́rẹ̀ ألم تر رسول ألم تر الذين تولوا قوما Aláàrin jọ ti rí Abdulrahim lọ́tọ̀pọ̀ àwọn wọ́n túká wọ́n túká púpọ̀ kan dúró lọ́tọ̀pọ̀ wọ́n dúró lọ́tọ̀pọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ká dúró lẹ́nu ọ̀kan dúró lọ́tọ̀pọ̀. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم tọ́ọ̀tí mà nípa àwọn tó ṣe rí pé wọ́n á mú àwọn tọ́nà ọba ti bínú sí lọ rẹ̀ ọ̀tá ọlọ́run lọ́rẹ́ sí wọn tẹ̀sán fẹ́ sọ̀rọ̀ àwọn náà lọ́tọ̀ ọlọ́run tàbí ká ní wọ́n ti sọ̀rọ̀ àwọn náà lọ́tọ̀ ọlọ́run àwọn amúnáàbì tí nìyẹn àwọn alágàbàbèrè wọ́n mú àwọn tọ́lọ́run ti bínú lọ́rẹ̀ àwọn ọlọ́run صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم alimọ̀mùdúdú alẹ́ ní àwọn. àwọn náà lọ́lọ́wọ́ bá ń sọ ń bí pé kọ́wọ́ máa ń wọ́n bí bá ọ̀rọ̀ alẹ́ ní àwọn tọ́lọ̀ ń bí mú àwọn ọlọ́rẹ̀. kò yé wa alimọ̀mùdúdú alẹ́ ní ti bẹ́ẹ̀ ní sọ́ọ̀tù fàátìhà àwọn náà lọ́lọ́wọ́ bá ń sọ. àwọn wa ni wọ́n bá ń sáré lọ máa ń jà àìsáǹsì múnà mìíná ńlá àyàmà náà olùhàtà olùhàtà ìrúnà mìíná ńlá àìsáǹsì múnà mìíná ní àdúgbò sáájú rẹ̀. Yo, yo, yo, yo. ibi táǹsà wà ọlọ́fẹ́ yọ pọ̀ áńsà gẹ́gẹ́ wòye ibi áńsà wà ìbẹ̀lọ sátidì ibẹ̀ ìwọ̀ dáhùn ilá aláàmàná bìlá ríwà máa wà yọ pọ̀. wá káyà tó tẹ̀lé. من لعنه الله وغضب عليه وجعل منهم القردة أولئك ọba tó láàárẹ̀ ga ó ní ilẹ̀ ànábì sallallahu alaihi wa alihi wa sallam sọ wípé yá ara lèkìtà nígbà fúnìjìlá hálítàǹkì mọ́nà ní nàta lẹ́sẹ̀ kan bá a ṣe yìí kò ṣe wípé ilá an amanna billah yóò kí agbọ́lọ́run ọba tó lọ wà máa ohun ìyá ìlà ẹ̀yà àti ìjọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún adúsọ̀rọ̀ Kùránì wà máa ohun àti tọ́lọ́wọ́n bá ti sọ kálẹ̀ síwájú kálí kùránì ó tó dé wà á ní àhàjì àti káwọn akọ́pọ̀ ju ipò kí ìyá. ọlọ́wọ́ á ní kó máa sọ fún ọ wípé á lè wọlé sí okun ọrùn ìta. bẹ́ẹ̀ ń sọ eléyìí tó burú jù yẹn lọ fún yín. lọ́dọ̀ ọlọ́run ọba tó láàrẹ jani máa ń la ẹ̀nà ń lọ́ọ̀hùn ẹni ọlọ́run láàrẹ wà bọ̀ bíbá àlẹ́yìn àwọn lọ́lọ́run tó bínú sí wájà áìlàmì inú ọmọ mọ́ iná kí ọ àwọn wo lọ́lọ́run sọ̀dọ̀ bọ̀ àwọn lọ́lọ́run sọ̀dọ̀ bọ̀ wọ́n mú náà bá bẹ́ẹ̀ àwọn àwọn ọlọ́run sọ́dọ̀ bọ́ ẹ̀ dáhùn àbúdá àwọn ìyàwó àwọn kèfè nínú ìyàwó àwọn ni àwọn tọ́lọ̀ bí a ń bá wọn ara ẹ wá láti jẹ́ kí gbogbo wọn padà sójú kan náà ọlọ́ni alámútárọ̀ إلى الذين تولوا قوما غضب الله عليهم sọ́ọ̀tí máa bọ́ ọmọ nípa àwọn tó ṣe wípé wọ́n mú àwọn tọ́lọ̀ ní bínú sí lọ́rẹ̀ àwọn tọ́lọ̀ wọn bá bínú sí làwọn ahlul kitabi ìgbésí ayé wọn lọpọlọpọ mùsùlùmí náà fi ń ṣe òdùn wọn títí ayé ara rẹ̀ ìlànà wọn ó náà lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà ń àwọn mùsùlùmí náà fi ń lórí òkè àwọn mùsùlùmí náà ti ní káwọn èèyàn máa gbómi wá àwọn mùsùlùmí náà ti ń yàrá jíní a àwọn mùsùlùmí náà gbogbo táwọn àtọ̀ wọn máa ń ṣe ala ní ìrún wọn tí wọ́n láwọn ń ṣí nínú ilé ìjọsìn wọn ń wọ́n ṣe ń kẹ́kẹ́ ni wọ́n ń ṣú trọ́mpẹ́ǹtì àti àwọn bìtá àtàwọn kwara àtàgbélú ẹ̀ ni wọ́n ń ga wọ́tà sùdíyà wọ́n sì máa pàtẹ́wọ́ sáà náà tí wọ́n ni wọ́n ń هو لا هو لا ìjọ ìjọ àṣàrà àdùgá tí a bá lọ háyà àwọn oúnjẹ ń bẹ̀ wọ́n ò rí ìyẹn láàrin ìṣọ́kútọ́ ni wá pọ̀ láyé kálukú ọkàn máa jẹun lóṣù ọ̀dọ́dọ́ nínú kò sí nínú ẹ̀sìn lórí àwọn ará lórí ìgbà lórí torí pé àwọn ènìyàn ò dẹ́kun ẹ̀sìn nítorí náà ní ìlú wọn kọ́ ìwọ̀nba ẹ̀kọ́ tí wọ́n kọ́ nílé ẹ̀sìn láti fi ta àwọn ènìyàn jẹ́ kí wọ́n lè rọ́nà tí wọ́n gbàjẹ́. ìyẹn lẹ́nu jẹ́ ọjọ́ kò sí tọ́ka wọn pẹ̀lú kí lọ́lọ́run ń kílà nábì wọn ní àdìsí màáwíà ní ìgbà àdìsí àbúrò ìkú. ìbùn alára ní ìdẹ̀yìn ìlànà ìgbà àwọn ilé ìjẹ yóò mọ̀ ọ́n ألم إلى الذين تولوا قوما غضب الله عليهم Ọlọ́run ní àwọn tí wọ́n wá lọ mú àwọn tọ́lọ́run bínú sí ìlọ́rẹ̀. Báwo ni wọ́n ti mú wọn lọ́rẹ̀? Àwọn àwọn ló mú wọn lọ́rẹ̀. Àwọn àwọn ni wọ́n mú lọ́rẹ̀. Ọlọ́run wá máa láàrin nínú wa. Alámúsárọ̀ ìlànà bí nàná fàkùn. يقولون لإخوانهم الذين كفروا أن كان لدخلوا ولئن أخرجوا ولئن قتلوا ولئن ọlọ́ni aláwùdárọ̀ ìlàlábí náà fàkú ọ̀rọ̀ àwọn amùnáàbì sí ni àwọn sọ̀rẹ́sẹ̀lú àwọn alágàbàdìbì àwọn náà wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ yàkúnúnà ní ẹ̀wà nìyí ọlọ́mọdé ọkọ ọlọ́ni wọ́n mọ̀ fáwọn ọmọ wọn kan náà ni ní ìgbàlù àwọn tí ti ya kèké nínú àwọn àjòkà. ọlọ́run ọba ń sọ bẹ́ẹ̀ torí pé àwọn àkẹ́ nínú àwọn alẹ́ ìṣúta àbí padà jà láyé àti ìgbà ìyẹn ní sọ pé àwọn onímọ̀ yà tẹ̀lé ní ìlú. wọ́n wà máa sọ fún wa wípé là ẹni ọ̀kọ̀rin ṣe tó ń sànẹ́bí àtàǹsà rí ní bá lẹ̀ ní pọ̀ nínú mọ̀dínà yìí yàrá fọ́nù já ń jà wọ́n àgbẹ̀lú ní àdìjọ ìlú rẹ̀ àwọn àwọn kò lù wọn wàlá sọ pé ẹ̀yin a ah, ní tí ẹ̀yìn ìjọba tí ẹ̀yìn ìjọba wọ́n ti bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí. wà á kó tẹ́lẹ̀ tó ń láàánú sọ̀rọ̀ ní àgùn tí wọ́n ní ogun lókùn táwọn fẹ́ bá yín jà ẹ gbà pé ẹ ń léèyàn lẹ́yìn á ràn sọ́dọ̀ ní wà ń bọ̀ ọlọ́run lóhun ọlọ́run bá jẹ́rìí sí pé ọmọ ń bà torí pé àwọn ìyàwó ní àwọn lárúbáwá wọn wá dé pẹ̀lú wọn àwọn ìlú wọn àwọn lárúbáwá làwọn náà nìkan wọn à nílùú wọn ọlọ́dún là ní ọmọ ìdúró. bí a bá lé wọn ń lé wọn àní jáde rọ wọn ń pa tí ẹnìkan wà lè bá àmọ́ pé rọ wọn ń pa lọ́lọ́run ti ní máa ń mẹ́kún wàlá mẹ́tò. ọlọ́run ní àwọn tá sọ yìí wọ́n èé sára yín o torí tọ́lọ̀ fi ní èyí sara yìí ní ibi tí wọ́n bá pàdé yìí pẹ̀lú bá àdàkó lẹ́bí na àmàánú. ọlọ́ni tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n olùgbàgbọ́ òdodo làwọn náà. tí a ní ìjọba ní tí wọ́n ń sọ yẹn ọlọ́ni ẹ mọ̀jọ ọ̀sẹ̀ yìí jẹ́ o márùn-ún wọ́n yìí sara yìí. torí tí wọ́n yí sá ọ̀làwọ̀ ìlà àṣàyà ọ̀ọ́lù. nígbà tó bá kó àwọn ẹ̀lẹ́ ti dúdú náà ti sọ ya. yìí nígbà tó bá wá wà nígbà kọ́ńkọ́ pẹ̀lú àwọn ọ̀gá àwọn abẹnugan ó ní àwọn wà pẹ̀lú mi ẹ̀rọ máa rà àwọn mọ́tà ṣe àwọn táwọn tó máa gbàgbọ́ àwọn àǹtàwọn yẹ yẹ jẹ́ lànà ọlọ́nkọ́ wọlé ẹjọ́ bẹ̀rẹ̀ kó sànú wa lọ́lọ́n fi ní máa ń mẹ́kún pé sàáyò máa wò ọlọ́run tó nínú ló tọ́mọ ọdún sọ́ra ní ilé lé wà láàrin sí lọ́dọ̀ àwọn ọ̀dọ́ náà sára ẹ̀sán ni lọ́dọ̀ mi ní mo sábẹ́ tàbí ìnàbá ìnàdá àdìgá láàá. láàdìgá láàá. ní mọ̀sábí tàbí ìnà bẹ́yìn àdáálé àwọn amúnárìbí mọ̀sádẹ́dà bí iná láyìnà dáálíkà tẹ̀yí sọ̀wọ́n yẹn láàyè lára ìlà ìwà níjàrá náà torí wọ́n wọ̀ yí pé táwọn ti ń bá padà lọ mú ìyàwó kíní nǹkan wọ́n lára àwọn ni abẹ́yìn lọ́wọ́ mi sọ pé máa ń mi kó pé sára yín wà láàmì ló pé sára tiwọn náà pèsè ń sọ̀rọ̀ ni wọn. láyé ráhà ìlàhì wà láyé ráhà ìlàhì wọn ní dára kọ̀ máa wẹ̀lẹ̀ wọn ní dára kọ̀ máa wẹ̀lẹ̀. ọ̀jẹ́ ní òròjẹ́ ní egungun ni wọ́n lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ̀ tí ó ti jẹ́ pé ìmúnábìbí náà ti ẹ̀kọ́ ní máa já. ọlọ́run ni wọ́n ti lọ mú àwọn kèfèrí ti àbí fún yìí tó lọ. sọ pé ìlà yìí ó kó láyà máa mú. tó bá di pé lé àwọn ti àbí jáde wọ́la ẹ̀kọ́ òkèèrè jẹ́ bá ti síkú sí wọn láàyà sọ́rọ̀ àwọn àríwá wàtí wọ́la ẹ̀yà sọ̀rọ̀ ohun ọlọ́rin jẹ́ bá ti ẹ̀dìdì páwọn ọ̀nà wọ́n ṣe já láyò wà nínú Láyé tí òkú bá gbóná tán wọ́n sàlọ̀, wọ́n jà wọn dá láàmà yàrá wọn. Ọlọ́run tó wà mọ̀ ọ̀rọ̀ àwọn mọ̀nàbí tí lọ́wọ́ wá ń sọ ń bèrè pé wàyà ìfúnna alàlẹ́jà níbi wà mú ya aláàmú bá ń tún wí. wàyà níbi wà mú ya aláàmú. wàyà ìfúnna alàlẹ́jà níbi ọ̀yà sọ bẹ́ẹ̀. wàyà ìfúnna alàlẹ́jà níbi wà mú ya aláàmú ẹjá tuntun jọjọ gbọ́ wáyá ṣe tó na ara ìgbà rí abẹ́rùn àbọ́yá ọgbọ́ ọwí àbí ọ̀gbà ọwí òkúta lọ́nà bí wọ́n náà ti wí bá ń tó wí tó wí tó wí wáyá ìgbò náà ọlọ́ni wàyá ìgbò náà ọyà ẹ̀sọ bẹ́ẹ̀ alàìkàzébì wà hún yàrá aláàmú ẹ̀ nǹkan dé ọlọ́ọ̀ni wọ́n máa parọ́ ó sì máa fúra lórí ẹ̀ wọ́lọ́ì wọ́lọ́ì wọ́lọ́ì lórí rọ́ ìwà mọ̀nà ní ayatollah mọ̀nà ní àmì táà ní wọn mọ̀lá nìyí mẹ́ta ìlà àjáfá tó bá ti sọ̀rọ̀ yọ lẹ́bàá mẹ́ léèkì mọ̀lá nìyí wà lára ẹ̀wà ọlọ́ni wáyé ṣèkún àlà ìlẹ̀gbẹ́ nílì tọ́ǹdọ́ tọ́ǹdọ́ wọ́n ṣe ń gbọ́ ọ̀rọ̀ ní ahụ hún bí àlàmú àwọn náà dìbò káwọn parọ́ ni o lóògùn aka àwọn tó bí àǹkó ìmìnira wà tó bá ń pín wà á ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tó yẹ ká dọ̀rù á ìgbéraga ọ̀dà ọ̀dùn ọ̀yà sọ bẹ́ẹ̀ wọ̀lẹ́ ẹ̀lẹ́kùn náà là ní ìjábìrì wà ó ń yà á lámú. àwọn ọ̀nà máa ń ṣe bẹ́ẹ̀ àwọn mùnábì kì í ṣe lè kèrè àwọn mùnábì kì í ọ̀rọ̀ mùnábì kì í kò ń di lọ. wàyà ṣe fún ààrẹ àlèkí àdébì wà ó ń rí ààrẹ ọ̀yà ìsọ̀bẹ̀ kọ́ ní ìsọ̀bẹ̀. máa ṣeré anyị ń pè yín àwọn mara yín wàyá ìgbóhùn àlẹ́ ìkẹ́lù wọ́n máa parọ́ wọ́n máa lu àláì nítorí ni wípé wọ́n máa fi bá ti gbọ́ wà lọ́wọ́ ìfọ̀sọ́rọ̀ ẹ̀yọ̀ rẹ̀ dáwọn lọ. kàńtì màmá abúlé àláì ló bẹ̀rẹ̀ ọlọ́run nígbà wọn ní àdá wọn sì mọ̀ pé rọ́lá wọn kà ó. ìdájà agbàdì náà mi kú náà kọ́ inú. alábí táwọn mọ̀lẹ́rì bí bá dé ọ̀dọ̀ rí anẹ́rì ìṣọ̀rọ̀ bá wọ́n ní ajẹ́rìí ti pé àìránṣẹ́ ọlọ́run yọ ajẹ́rìí ọlọ́run ajẹ́rìí.

yáàlì ìdúró ìpara ọyà sọ bẹ́ẹ̀ wọ̀yá ilé dúró náà ara lè ká bíbí wọ àwọn ojú àlàrun tó. ṣé ká sí máa gbogbo olùkọ́ ni àṣàrà àwùdà àwùdà inú ọkọ àṣàrà àwùdà ọyà ìwọ náà sọ bẹ́ẹ̀ dúró náà ara wọ́n wọ́n ní parọ́ wá. ẹ ṣe kíni kéré jẹ́ stóòpù ní lóye stóòpù ìrọ́ ti tẹ́lẹ̀. ẹ̀ ń bí ọ̀wà ẹjọ́ máa stóòpù yẹn lọ́dọ̀ ẹ̀rọ ọ̀gá ni lọ́sàdì kóòpù lọ́sàdì. ìwádìí ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ní ń jẹ́ stóòpù dúró lọ pé ti stóòpù ẹ̀ ṣé wọ́n ń parọ́ fún ń jẹ́ bẹ́ẹ̀. ọwọ́ ajọ́bọ̀ ó tó kò lè bá sí àwọn ará mi. bá tó àyà ń ka ọ jẹ ìyàwó jókòó síbẹ̀ náà ibẹ̀ náà jókòó jókòó ọ̀nà bá wà á jẹ. wù ewu ewu yàrá ní borí ọyá ọyá wù. wọ́yá ṣe fún àhálà ìrìnkẹ̀ rí ìwà mú ọ̀yà àlàmù tọ́bẹ̀. ọ̀sán tó kìí nìkan kí lámẹ́ra jọ ọ̀ nípa rọ́mọ́ <laughs> ọlọ́ ní wọ́n máa búra lórí irọ́ kájú káfà fún máa sóòpù wọn irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìdí ọ̀sẹ̀lẹ̀ lè ṣe ń ká lọ́sẹ̀lẹ̀ ọdúnlẹ́sà àgbàkálà ti gbà á owó tí wọn ẹ wá ẹ máa fọdún sóòpù gbowó. ọ̀padà wọ́n ti bẹ́ẹ̀ wọ́n rọ́jú ní sí wọ́n yá ràmúyà ara ọgá góòfù lórí ẹ̀kùn láàyè àìlẹ̀lọ́ góòfù yẹn ní agbára ọgá adéwẹ́rẹ́ jayé lò ọgá nù wọ́n tó kó wọ́n yà lọ́gá ó ọgá mi wá ó ọgá ọgá ọgá ọrọ̀ mi nà wá àwọn ọ̀rọ̀ ní ìdàràbíà wọ̀nyá ìbúnà aláìlẹ́gbẹ̀rẹ̀ ọjọ́ máa pààrọ̀ ọmọ tọ́wọ́ lọ bí mọ̀nàbì kí tó ní tọ́lọ̀ ń lò ó àwọn tí wọ́n ń jókòó ọ̀yà bàbá yára. bẹ́ẹ̀ lọ. ẹ̀yẹ̀ já jọjọ wí àájà. àti àwọn àjàbọ̀lá bí gẹ̀gẹ̀ ní wà ní ìjọba wọn ni àwọn jẹ́ ní ta àyànjẹ́ ń gbowó rẹ̀ tí èdè ìmọ̀ gan níta níbi irọ́ ẹ lọ tí ó bá yọ mọ ní ara ò ṣe wà pa ọ ẹ sọ nǹkan ẹni tí ò bá jẹ kí parọ́ kì í wà ní wà pa torí tí máa parọ́ olùkóyè fẹ́ wà ní wà pa. ìjọba gírí wà ń bá fẹ́ tí ó wà fọ́ọ̀sì láti parọ́ kọ́fà rọ̀ ìdí àti máa kọ́fà ìwà aburú òun yọ ẹni tí ìbá ti wá parọ́ kò ní ìwà torí pé bá sọ̀rọ̀ tó kọ́ tó ní máa jalè ọ ah, ah. wá ń dojú ẹgbẹ́ wo ló ń dojú yìí ń dúró. ó dá àwọn ẹ̀jẹ̀ ń wù kí ọlọ́run mọ́jọ wọ́n wọ̀ ọ̀dọ́ lóru mo ti wọ̀ ọ̀dọ́ rẹ̀ àbí àyọ̀ ah! irọ́ gẹ́gẹ́ ló gẹ́gẹ́ gẹ́gẹ́ lórí ọ̀rọ̀ irọ́ yìí pọ̀ ẹ lọ túbá má parọ́ mọ́ torí tó ọba ti máa parọ́ ó yìí. ní máa fọ́ọ̀tì ìwà tó ó ti torí pé ní ìwé dojú jọ torí pé dojú jọ ló dùn a ah, níbo lọ sí nínú ọ̀rá yìí tí a bí lè rìn sí lọ́mọ sábàbí ẹ̀hún ìdàgbà wá sí ìlú ẹ̀ mú ìdàgbà rà lù sí ìlú ẹ̀jẹ̀ á sàtàrà ọ̀dà bàbá ajẹ́bà ni yóò kọ́ ojújọ́rọ́ mi kalẹ̀ nílò ya ojújọ́rọ́ mi irọ́ wa gbòòrò irọ́ irọ́ dídí máa nínú gẹ̀ẹ́sì àwọn ọ̀gá wọn ni ẹ má pààrọ̀ mọ́ ọmọ gidi ẹ pààrọ̀ ẹni ọba fẹ́ rúdú rí ọlọ́mọ ọba ẹ pààrọ̀ torí pé máa ń sábà àṣà sábà àlàyé yìí tó ọba yìí lè lò gbẹ̀rù yìí rẹ lórí jíjókòó ọ̀ pàrọ̀ bọ̀ bá dàgbà ẹni ọba ti lè lóye rẹ lórí ìtẹ̀sán ní tó súnmọ́ tó mọ̀ ní kó bá dàgbà gbogbo ayé wà tí wà mí ní ìlàjà tí láyà lọ wá ń gbàgbọ́ tó ọmọ tẹ́lẹ̀ ẹni ẹ káàkiri pé ní kí wọn parọ́ á ọlọ́mọ tè mí bẹ́ẹ̀ ọlọ́mọ tè mí bẹ́ẹ̀ o. ọlọ́ni àwọn òkúrọ̀ àwọn amúnáàrì yìí. أعد الله لهم Ọlọ́ ní àwọn tí wọ́n lọ mú àwọn míì tí wọ́n ń Mùsùlùmí tí wọ́n mú wọn lọ́rẹ̀ mi mú ní kọ̀kọ̀. Nítorí wípé wọ́n rí sí kábúrú wá ṣẹlẹ̀ lẹ́yìn Mùsùlùmí. Àlẹ́dé ìnáyá tárọ́ pàtúnà bí fún ولم نكن من المؤمنين فالله يحكم بينهم يوم القيامة ولن يجعل الله ṣe pé yàtàrọ̀ bá ṣúnà bí fún wọ́n máa rí bíi pé èsì ìdámà lè yí ìjà ẹja balance tábẹ̀tẹ̀ kan tó báyìí tábẹ̀tẹ̀ kan tó báyìí ẹ̀jẹ̀ kan lé ẹ̀jẹ̀ kan sá. ọlọ́ nípa ní káàrin rà fún fásitọ́mínà lọ́ ìtọ́nà bá tó ṣẹ̀kú wá bẹ́yìn ìṣẹ̀lẹ̀. ọ̀ọ́nù alámúnà fún mẹ́ta bóòdù àórí ẹ̀ nígbàjẹ́ àjọjọ wà ń bẹ̀. wọ́n á gbà lọ́dọ̀ àwọn وإن كان كافرين نصيب طبعا كذب يعني أبيدا دي دي لولا مسلمين ọwọ́ àwọn kẹfẹ́rí náà fẹ́ jẹ wọ́n ní alámúnáṣá ẹ̀rọ ẹ̀rọ tí àwọn àwọn pífẹ́ǹtì àwọn mùsùlùmí ìdánwòbà ìdánwòbà jí ìgbẹ̀lú àwọn alájẹ abalẹ̀ lórí alámúnáṣá tó ń lé ẹ̀rọ àwọn àlà ń kọ́ fáwọn àmọ̀mí yẹn tí wọ́n fi dé gbọ́dọ̀ ní wọ́n ti sèkì ìwà amúnábìkì ló burú ṣùgbọ́n ìwà amúnábìkì orí kí ló jòkó lé ẹ̀ẹ́dá orí kí ló jòkó lé irọ́ kíta eléyìí tó túmọ̀ sí wípé ẹni tí bá ní ń parọ́ gbogbo nǹkan ara abúlé òkúlù wọn rọ ìlànà máa ń nà ọ̀rọ̀ pé àní ọmọ parọ́ mọ́ bá yàrá rẹ̀ jẹ́ torí ẹni tí bá ń parọ́ tí wọn náà bá dàbí àwọn mọ̀nàmì ẹ̀sán wọn lè padà dé tiẹ̀ náà ọlọ́mọdé àsọ̀rọ̀ yìí. إلى الله كيف أعد الله لهم مكانة شديدة لولا أعد الله لهم عذابا شديدا tọ́lọ́n bá lòun pèsè ìyàkalẹ̀ fún wọn tí ó rò lè yà ọba yẹn ọlọ́run tó máa ròyìn rẹ̀ pé ìyá tó lé kókó kó lè ní ọlọ́run tó ti kalẹ̀ fún ẹ̀ẹ́dà lọ́ọ̀hù lọ ọlọ́run tó ti kalẹ̀ fún àdáàbà ìyá tó lé kókó kó ọlọ́run wọlé ayé rẹ̀ ní omi ìtòyìn àti ìyá ojú ń dáṣe dáṣe lẹ́kọ̀ọ́ sí ọlọ́run ọlọ́run tó sun adé rẹ̀ ọlọ́run ọlà wá ẹ̀ẹ́dà lọ́ọ̀hù làwọn ọlọ́run ló ti pèsè ìyà tó le koko kó kalẹ̀ fún wa ẹ dàkú ẹni tó ti ẹ̀fẹ́ tẹ̀ ọlọ́run ọlọ́run ní yóò tún ọlọ́run ní yóò tún. tọ́ba rí bẹ́ẹ̀ irọ́ la bá débi á máa yí rìsọ́ọ̀tì rẹ̀ rìsọ́ọ̀tì àbí rìsọ́ọ̀tì náà yàrá bàtà tó ń gbàgbọ́ ní ọ̀tọ́ di wọ́n àdébìtì ìfì tó di ojú bá jù tó gbàgbọ́ ní. ويحلفون على الكذب ẹmọ jà á parọ́ mọ́ ah, ah, ah. oríṣi ìdílé láti ẹlòmíì lò ìyẹ̀lú ìgbà ẹlòmíì lò ẹlòmíì lò bóyá mi lọ. ọmọ nǹkan ọmọ nǹkan nù àbí àlàmọ́lẹ̀ ṣé ká làmọ́lẹ̀ ni kábò láti ọlọ́run wò lu alẹ́ láti. a ẹja sọ̀rọ̀ àti lọ́bí pa ẹ bá ti làkà ń pa kó ibà fi tún yé ní ọ̀fẹ́ fẹ́ wá yá ìwé kó nà ara ẹ̀ nìkan ló lè wá wá. àjà máa wúlà. sẹ́yìn obìnrin náà gbọ́ ẹ má parọ́ mọ́ òkúrọ́pọ̀ nù yín àtúrọ́ta. ẹ̀yin obìnrin òkúrọ̀ ẹ má ọmọ èèyàn máa wà nínú jáàbù yẹn ó máa pààrọ̀ níwọ̀n àti ní bọ́ọ̀lù ọ̀nà ìdí ọ̀rọ̀ yìí ní ẹlẹ́nu wọ́n kàn máa rẹ̀ lẹ́nu ẹ ní ah, ọlọ́run jẹ́ àlọ́kùrọ̀ ọlọ́run nígbà ńláńlá ìlàmìyà ń ga ní ìlànà ìgbà. nàásìyà nàásìyà ti ká nígbà tí ọ̀rọ̀ ńlá báyìí ní ayé ìlẹ́yìíyà làyẹ̀ làbáyìíyà. ọlọ́run ní táwọn akọ̀lọ́rọ̀ tí tí kọ̀lọ́rọ̀ tí wọ́n jáwọ́ ọlọ́run á dààmú pẹ̀lú àjòjò orí rẹ̀. ọlọ́ọ̀ni àti ojú orí òkúrọ́ àwọn àti bá ń wojú òkúrọ́ ó mà fẹ́rọ ní ta ó wá ní má kà tó bá padà yá fásitì rẹ̀ lọ́wọ́ ó tó tó ń o ah, àwọn ẹgbẹ́ àti ayé láàyè ẹjẹ́ àlọ́bẹ̀rù ọlọ́run ẹjẹ́ àlọ́bẹ̀rù ọlọ́run ẹjẹ́ àbẹ̀rù ọlọ́run ẹjẹ́ àbẹ̀rù ọlọ́run irọ́ ìfẹ́ ìgbà rẹ̀ ní máa mú yàrá ìgbìmọ̀ ọlọ́run ní tó kọ́kọ́ kó ọlọ́run ti pèsè rẹ̀ ọlọ́run nígbà lẹ́kọ̀ọ́ sí ahụ nínú àwọn ọlọ́run ní kí wọ́n ṣe tí wọ́n ń láyé òbúrú jáde òbúrú jáde tí yẹn bá máa lùmọ̀ náà lè fi máa mọ̀ òbúrú jáde lè fi wọ́n ah, tó bá wẹ̀ yìí bá wà lọ́wọ́ tí náà bá ń lò á. Ah, ẹlòmíì gbòòdì níbi ìwà mọ̀nàbí kíyàn níbi wípé ó ní lẹ́ni tó ọ̀fẹ́ fi inú sámálẹ̀ yẹn ọ̀tá rẹ̀ òun náà ni ọmọ ìjẹ tàbúté fún ọ ó ní òsì ti ti pé òun lọ́rẹ́ rẹ̀ tán yáyá ẹ̀sán.

èyí tó lọ sọ nǹkan mi kò èyí tó lọ ń ṣe nǹkan mi kò èyí ń ṣe tá àti màwọ́ lé mọ́ àti mọ́. bọ́ọ̀bá wa bẹ́ẹ̀ ní wùnádìí kí pàápín ayé táwọn lọ àrẹ àwọn olóko. ibi tó kọ́lé sí ìlú nígbè. wọ́n dẹ̀ lọ ṣe mítì kan tó táwọn ó ṣe àwọn táwọn ti ṣe mítì mi wọ́n ti ṣe mítì kan tó wà. ọjọ́ jáwọ́ ń bẹ̀ torí tí àwọn amùnáàmìkì àwọn tí mú àwọn Yàhúdí lọ́rẹ̀ àwọn tí wọ́n rò wọ́n ń san àwọn olùgbàjò òdodo ọlọ́ni àjàmáwò làhún Thank you. ọba tó láàrẹ gá ó ní ìdákọrú àìmáànà hún jùnà dání ọlọ́ọ̀dún ìbúra tí wọ́n ń mú fún yín jùnà táwọn èdè lárúbáwá èdè dáadáa ní oṣù ìyẹn ti gbọdọ̀ gbọ́ yín ẹ máa wo jùnà dání ọyà àtọ̀tí dání nàta ọyà àtọ̀tí dínì nàta ìrọ̀pá àjọ mi ìbá ní jùnà tó ọyà àtọ̀tí tí bá ní jáde ọ̀yà tí bá ní jùlọ náà ọ̀yà ẹ̀wọ́ yẹn lásán tí wọ́n sì máa jẹ́ nǹkan kan náà láti kọ́ ẹ̀. jáde tó ń jáde jáde ojú wa la máa ti ń jáde jáde ọlọ́wọ́n mi tẹ́lẹ̀ wọ́n ọlọ́wọ́n yà wá jáde máa náà asámàmí náà lè jẹ́ nìyá kí ni jìnnà wa àjànú àjànú jìnnà jánà tó gbà bá ta ìyẹn jáde nínú ṣùgbọ́n jọ́nà òdì ìsọ ní jẹ́bẹ̀ òdì ìsọ ọlọ́ni ìta ọ̀rọ̀ ọ̀rọ̀ níbura tí wọ́n ń bú wọ́n á fi ń ṣe òdì ìsọ ni wọ́n kì í sáwọn bá ti pera wọn mùsùlùmí táwọn sì búra fún un gbójú ẹ̀ tí bá dé ẹ̀ tó bẹ̀ kẹ́ ẹ lẹ́pà ẹ̀ tó bẹ̀ tẹ́ ẹ lẹ́gbàá lókè àwọn. Ṣé àmì sọ́nà ayé ọ̀sán náà ti sọ pé òun ní ìtura ni mo kọ́ sí ìlànà ìgbà àtà? Ìgbà tí wọ́n adúlá náà lọ́wọ́. Torí kí bàyẹ̀ bá hàn, bàyẹ̀ bá kọ́ sáré, bàyẹ̀ bá hàn máa ló sáré náà fún mi. Ọwọ́ wa ẹnìkan ló ní í ṣe odi tí wọn fi já àbùkù dúkìá wọn à ní dára pàwọn máa wọn àgbègbè yìí léwu fẹsọ fún ìgbègbè yìí nà wọn à tún ní má bá wọn ṣe lábẹ́nu torí pé ìgbègbè yìí náà bá lókè wọn mú wọn wà máa búra fún yín láti fi ṣe dúnnàtà wọn fi ń tòjú sọ tí wọn fi máa protect ara wọn nǹkan ní wọn ẹ̀mí ara wọn ẹ̀jẹ̀ wọn ọlọ́ni. ọlọ́ni látara pé wọ́n ń búra ìbúra táwọn ti torí tí a fi ń prevent ara wọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ̀ pé odi ni wọ́n ń ṣe ni wọ́n á ń lò láti wọn àbẹ̀kọ́jú wọn kò gbìdọ̀ lọ gbogbo bá wá dé táwọn èèyàn kan lójú òkú àwọn mọ̀nàbí gbọ́dọ̀ gbọ́dọ̀ dáhùn sí padà nù. bọ̀ àwọn ànímọ̀ wọn rò kó lójú ní ọba wọn sọ. wọn rò kó lójú wọn ni ẹ ẹ ẹbí tẹ̀lé wọn wọn ti lò ó nígbà tó yín bá kú ẹbí wọn láàárọ̀ ẹbí wọn láàárọ̀ ẹjẹ wọn tẹ̀lé ẹni kọ́ sẹ́ni ara rẹ̀ ló kò torí nínú ọlọ́run tó lẹ́sìn yọ ọrùn kọ́mọ yóò lè sẹ́kẹ̀ ẹ̀. tí wọ́n bá ń sọ̀rọ̀ ló yẹ kó ìgbẹ̀kan náà ní wọn àwọn yóò mọ̀ pé kódà àwọn ilé ìgbẹ́ lẹ́sìn bá lọ wọ́n bá jọ ọ̀rọ̀ ṣe. fàṣájú. àwọn míì bá àfún onítọ̀sí sọ wípé fàṣájú à ń sẹ́bí nílá àwọn gángan àwọn bẹ́ẹ̀ káwọn èèyàn sọ ìdájọ́ lò tí wọ́n ń jáde fi ojú kò ní jẹ́ káà mùsùlùmí ó lè fi gbogbo hàn pàtọ́jú ṣe ń mọ́tò fi ẹjọ́ yé wa ìtumọ̀ méjì nù ọ́ ìtàkọ́dún àìmáàna ọ̀hún nà dáhùn ìkúra tí wọ́n ń bú wọ́n fi ń ṣe odi wọ́n fi ń pè bẹ́ẹ̀dì àwọn mùsùlùmí kí wọ́n má ṣe mùsùlùmí wọ́n sì darapọ̀ báwa mùsùlùmí wọ́n sì ń fi èèmù para wọn làwọn fàṣọ tí wọ́n á ń tẹ̀lé ìlà wọ́n ń lò láti fi lè bí àwọn ìkó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ church àti Islam tọ́rẹ́ ti wálẹ̀. àwọn èèyàn kan ní pé a lè bá ẹ̀sìn ní ìjàmbá torí pé ojú ẹni tó síbu sínú àwọn kékeré ànábìrì lẹ́nu wọn tá a bá fẹ́ fáìtì ẹ̀sìn ẹja fáìtì ẹ̀ from ẹ̀rí tẹ́rí táwọn olóṣèlú ní wọ́n fẹ́ dá wà láàlẹ́ jẹ́wọ́ àti ní pé àwọn kẹta lè gé ń jà jẹ́wọ́ wá dé fọ́ọ̀mù kan jáde ọmọ fún wọlé wọlé o ọmọ fún wọlé wọlé ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ́ lò ọmọ kankan tó lè lò èdè látọ̀júwe wọ́n ti ọjọ́ lọ skul wọ́n ti ọjọ́ ó ti mọ̀ kó ti ṣe ń jọ̀ fún ó ti mọ̀ pé ẹ̀rọ wà ní sẹ́yìn ọkọ rẹ̀ nǹkan kò ní sọ fún bá ti sùn. gbọ́dọ̀fẹ́ ẹjọ́ àgbàdo mọ̀ sọ̀rọ̀ ó mà kú ní iṣu níbi àwọn kàtó jẹ̀fẹ̀ yóò wà dákẹ́ wọ́n wà jọ máa dùn yóò wà gba fọ́ọ̀mù ó mà fi lò yóò wà gba fọ́ọ̀mù. tó bá gba àǹfààní tó gbà ní wípé àwọn tí àjọ ti tí ọba gba fọ́ọ̀mù tí ìtara wọn tó bá ṣe ní ní wọ́n ní kò ní ló kọ́ sáńdí àríwọ̀ ní ẹni mọ̀ gbàdá àwọn olóògbà rẹ̀ ṣùgbọ́n yóò ní interest party lò torí pé òun náà gba òun gba fọ́ọ̀mù torí kọ́ fẹ́ fẹ́ yóò ń lò lè gba fọ́ọ̀mù wọ́n wà á dìbò sọ́kò ní wọlé yóò wá yára tẹ́ bá ní sẹ́gbà ń ríra ó ò lè jẹ́ ní ìgbìyànjú ẹ̀fájà dìbò yóò dìbò nígbà ní ẹni mẹ́jọ lórí tó bá ti wá jẹ nígbà yóò wà pẹ̀lú mẹ́jọ sẹ́mọ̀ tó fà yẹ ká ọlẹ́ tó wọlé ẹjọ́ owó kọ oní ẹnu tó kù lẹ́nu mi lè rẹ̀ wọ́n à sọ fúnfún kọ yọ̀ ọ̀dà aládùúgbò yẹn bí a ti máa ṣe nù nígbà abẹ́ ló bẹ̀rẹ̀ pé wọ́n ní fight them from within fight them from within so àwọn èèyàn kan bẹ wọ́n rí pé kọ̀sọ́nà bá a lè fi fight Islam wọ́n wá aláwọ̀ dà ọ̀kan nù wọn ní ẹni tá à ń pè ní Abdullahi ibùdó kò báyìí ibùdó sàlọ tó lóbi ká àwọn ìdílé Madina òun fẹ́ ìjọba ó kù díẹ̀ tí ó jọba àwọn ìdílé sọ̀rọ̀ wa kí lànà ìdílé ti tán òun ló yẹ kó máa darí wọn kí ẹni tẹ bá lọ ka sọ́ọ̀tù sọ́kúrò náà sọ yìí fẹ́ wọ́n lọ́la lọ́sẹ̀ làwọn akẹ́kọ̀ọ́ àmì àlárọ̀ mi. rọ́jù lé ní ẹ̀kọ́ yàtọ̀ ẹ̀yìn àbí ìlú wọn sọ wọn ni rọ́jù lé ní àbí ní ẹ̀kọ́ yàtọ̀ ẹ̀yìn ẹni tó jẹ́ èèyàn pàtàkì nínú ìdílé méjì tó ní màdínà ní kọ̀ǹtò rẹ̀ àwọn àti ọjọ́ rẹ̀ ẹni tó fẹ́ jọ lórí tuntun méjì tó bá sọ àbájá lẹ́yìn ọ̀bá yẹn ní níbi tí ọlọ́run sọ wípé làyẹ̀ rọjá náà ilẹ̀ ìmọ̀ ìdí náà làyẹ̀ ọkùnrin já náà ilẹ̀ àájú. àlẹ́ àájú tí wọ́n sọ wọ́n àlẹ́ àájú lànà ìbẹ̀rẹ̀ wọ́n lòun ló bì yóò di ẹ lórí ẹgbẹ́rẹ́ tí kò mọ̀ ní. ó gbà láti wò wípé ọ̀sọ́jọ́ náà bẹ́ẹ̀ dáhùn. tó ń bá lóun Islam wọ́n á rò sí àǹtágónì àwọn aráàlú òun kò ní gbà tó wọ́n tó gbogbo wọn ti gbà sílá tọ́tù ẹ̀ mọ́tò ti sọ nǹkan máa láwọn ọkọ̀ àkọ́wá ló gbà sílá ìwà ń pèsè ìbú rẹ̀ láti ìgbà òun wá lu ìyá òun lórí àwọn ọ̀nà rẹ̀ àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ ká ní ìta ọdún wáyé máa ojú náà dáa ọlára tí wọ́n ń bú dàdá ni wọ́n fi ṣe wọn àfẹ́jọ́ ilé tí kùn sáwọn àfàsọ́jú àǹsọ̀bí ìlà títà wọn ti pèrè àwọn lára yín wọ́n wá ń lò láti máa ṣe é àwọn èèyàn kó mi tọ́lọ̀ wọ́n á ń kọjú àwọn kan náà àwọn olùgbàlóòrò láti ṣètò ọlọ́gbọ̀n tó àgbà tí èèyàn yé bá wọn fàṣọ́jú àǹsọ̀bí ìlà àwọn gẹ́gẹ́ ọ̀yọ́ táwọn mùsùlùmí sí ibùsùn wọn ṣùgbọ́n wọ́n pèrè ìfẹ́ǹtì àwọn mùsùlùmí láti ṣígun sí wọn pẹ̀lú bí wọ́n ń pè mùsùlùmí látara abẹ wọ́n ti kọjá àwọn mùsùlùmí kúrò láti jagun ẹ̀sìn lórí ní ìbọ̀bọ̀rọ̀ yìí bá fàlà ọlọ́ọ̀ni ìyà tí yẹpẹrẹ ìdáhùn bẹ́ńlẹ̀ fún wọn láti jẹun ọlọ́run wọlé ayé tó bẹ̀rẹ̀ àtẹ̀mí àti ọlọ́run ní jẹ́ wáyà ọlọ́run wọlé ayé bẹ̀rẹ̀ ìjọ fàyà ayé fún wa àní ṣe ìjọ fàyà ọ̀run fún wa àní ṣe eléyìí tá a bá ṣe tó bá kú díẹ̀ káàtó ọlọ́run torí jì wá ọlọ́run mú ti wá ló kùrọ̀ gbogbo òkúrọ̀ ẹ lọ dúbà ọlọ́run wọlé ayé bẹ̀rẹ̀ yóò jẹ́ lè dúbà

èrò ní dára dé kọ́mọ́pìnrin náà jù. wàláyé ẹ̀ẹ́n yẹn máa níjẹ̀ gbàmù. kí ló ní ẹsẹ̀ ìlú bàbá rẹ̀ èèyàn lè fi kọ́sàmù fi kà sí ọ̀sẹ̀ èsì ìlú kó wá yá wà ní ìlú náà wà ní ní ọ̀rọ̀ ọmọ sọmọ ní kà Okay. lè dá mú sá ọmọ lè rí ìdí náà. eléyìí ò lè tó bá tí n kò sí ní nọ́mbà tí ti ń lọ kó lọ ọlọ́pàá wọn tó ẹ tí n sí nọ́mbà rẹ̀ ti ń lọ o gbọ́dọ̀ ń jáde pẹ̀lú ìrọ̀lọ́pọ̀ ọ̀nà ìyẹn ò lè ara pẹ̀lú ìgbọ́dọ̀ àwọn olùtajà mẹ́rin ṣe sófà di nọ́mbà ẹgbẹ́ ọ wọn máa bí wọn ti wọn tó àkẹ Ọlọ́run ti alọdà ti alọdẹ alùpàlọ àwọn ọmọ mi bọ àà yọdọ la àwọn.